kéèyàn máa lálàá ẹni tí ọlọ́run bá fẹ́ràn òun ló máa ń fi àlá hàn àlá téèyàn bá dẹ̀ ti lá lójú oorun fún àpẹẹrẹ nínú bíbélì nígbà tí Jósẹ́fù tó lálàá wípé àwọn ẹ̀gbọ́n wọn forí balẹ̀ fún ṣùgbọ́n kí àlá náà kó mọ̀ bá wá sí ìmúṣẹ ni wọ́n ṣe lọ tà á ó súnmọ́ ọlọ́run ó dẹ̀ gbàdúrà gidigidi ni àlá yẹn ṣe wá sí ìmúṣẹ ṣùgbọ́n màá gbà yín níyànjú wípé ẹ súnmọ́ Ọlọ́run gidigidi kẹ ẹ dẹ̀ lọ gbàdúrà àti àwẹ̀ fún ọjọ́ mẹ́ta kí àlá ibi ìró ibi kó mọ̀ bá ṣẹlẹ̀ yín lórí. bẹ́ẹ̀ ni ẹ gbà ó kí ẹ dẹ̀ súnmọ́ Ọlọ́run gidigidi bíbélì gan fi yé wa wípé láìsí àwẹ̀ àti àdúrà ìyanu ò lè ṣẹlẹ̀. ọkọ yín kọ́ ó travel <laughs> ìgbà ilẹ̀ lè gba àdúrà yẹn gan-an kẹ́ ẹ fi tara kàn tara kẹ́ fi gba àdúrà ṣùgbọ́n tí ọkọ yín bá dé ẹ̀yìn àti ẹ̀jẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ àlàáfíà nìkan. ọ̀rọ̀ tó bí mi ta lẹni tó sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ẹ. mami ẹ má ṣèyàn o ṣẹlẹ̀ sí dáàdì nìyẹn ayé mà burú o ayé níkà o ṣé pé òun rẹ gan-an ó tún ṣòro ṣe báyìí but kí wàá ní reason tí wọ́n mi fi wá ní dandandandan kí n má fẹ́ àbí gbogbo ẹbí ló ya wèrè ni. ó tì ó kì í ṣe gbogbo ẹbí wọn ló ya wèrè kò sí wèrè nídìílé mi nídìílé bàbá tó bí lọ́mọ wọn ò ń sin wèrè ń bẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Paul bàbẹ́ sábàbí lásán ni ẹ̀kọ́ tí mo rí kọ́ di wípé gbogbo ṣoore-ṣoore kó máa ṣoore tó máa ṣe ẹni tó ṣe ìkà fún Paul mo mọ̀ pé lára àwọn tó ṣe lóore ni eléyìí ló kàn máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn nítorí wípé wọ́n ní ṣoore kéèyàn ṣọ́ra ṣoore ni ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ lọ́hùn ni lẹ́fọ̀ọ́ lọ́hùn. ẹ wo mọ́mì ẹ má ro àròkànṣe gbọ́ àwa yìí tọ́lọ̀ ń jogún fún yín náà atọ́kọ́ ṣe fún yín mo dẹ̀ gbàdúrà pé ní agbára ọlọ́run àdìrú àdìgbà fún yín ṣe gbọ́ èmi náà múra nífẹ̀ẹ́ yín ṣàwàtì ọlọ́run àwa bá mi ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀ lágbára ọlọ́run nínú ilé mi ó máa bọ́kùnrin ó máa bóbìnrin lágbára ọlọ́run kò ṣe. Kúnlé mo kọ́ fẹ́ bẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ pé kó má bínú bí mo ṣe wùwà sí ẹ nígbà yẹn bóyá mi ò mọ bí mo ṣe máa ṣe ní táìmù yẹn ni ṣé mọ̀ pé nílé ayé yìí tí ọkùnrin àti obìnrin bá ń tẹ̀léra wọn ó nídìí tí wọ́n fi ń tẹ̀lé wọn ara wọn àti pé ó yẹ kí àwọn méjèèjì kan lè ràn ara wọn lọ́wọ́ àmọ́ èmi wá rí i pé bí wàá tọmọ mi ṣe ń fẹ́ra yín kò sí ìrànlọ́wọ́ kankan tó lè ṣe fún ọmọ mi yes àmọ́ èmi ní ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ. gba check two million naira yìí. ẹ ṣe mọ ẹ ṣe mọ. kò tọ́pẹ́ mo fún ẹ láyé mo fún ẹ lọ́rùn nǹkan tó bá wù ẹ́ láti fi ṣe lọ fi ṣe nǹkan tó bá mọ̀ pé inú ẹ̀ máa dùn sí àmọ́ láti wákàtí yìí lọ mi ìfẹ́ ríwà tọmọ mi papọ̀ mọ́. chocolate yẹn ọ̀tàn. bá mi nísinsìnyí. ok ok. tó bá dé. ok má bẹ́ẹ̀ sí i. Baba. Baba Sama bá mi ṣí gate. kí ni ẹ ǹlẹ́ ẹ dákun náà kí lẹ pé ẹ kí lẹ wí. mo lè bá mi ṣí gate mo fẹ́ jáde kí lẹ tún bí mi. ṣé lèyí. <laughs> àwọn ọmọ mi ni wọ́n fún wa ní unders pé ẹnìkan kan gbọ́dọ̀ jáde pẹ̀ gbọ́dọ̀ jáde kó náà léyìí ifun kò sí anybody tó gbọ́dọ̀ jáde kó náà léyìí ẹ ṣí gèètì fún mi jàre kí ni mo bá yín sọ kí lẹ̀ ń bá mi sọ mo ní ẹ ṣí gèètì ẹ̀ ń bá mi sọ. àní mo gbọ́dọ̀ ẹni sọ mọ̀ wàhálà àti mọ̀ wàhálà àti tẹ́ mọ̀ wàhálà àti ní sọ fún yín ni mo ní wọ́n lẹ́ni kankan gbọ́dọ̀ bóde báyẹn bá ṣe fírí gan ní àyè gan kò gbọ́dọ̀ bóde. ẹ jòrè ṣé mo jọyọ̀ tó bá yín ṣeré ní èmi. búrẹ́mù mi ni ó dàrú ah! tẹ́mi tí ń sọ fún yín ṣé mo mọ yàgbọ̀ òpònú ní abẹ́rẹ́ mi kọ̀ǹdẹ́sì àbí ìgbọ́n mọ́tì ṣe wọ́n lẹ́nìkan gbọ́dọ̀ dáadé ẹ wo ẹ lọ ẹ máa lọ wo èyí tẹ máa wo kalamisa ẹ máa wo tẹ bá ti wo èmi lọ sí kíni wa lọ́hùn ẹ bá ti tán ìnàmù àwa ti lọ o ẹ máa lọ sí fàákì náà lé kó sí kẹsàn-án ọlọ́run ayọ̀lẹ́ wa ṣe ti gbọ́ ẹnìkan má gbàjẹ́ lẹ́nu mi kẹ́ ayé yín mọ wá ni ẹ má gbàjẹ́ lẹ́nu mi o ẹ dákun torí ọlọ́run o. ṣé ẹ wá fẹ́ fi mí sílẹ̀ mo ní pé ká ṣíkè tún ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń lọ. ẹni tó bá fẹ́ lọ bìkan lọ bìkan. tẹ́kùlù. ẹ ní ṣígẹ̀tì àbí ẹ ní ṣígẹ̀tì àbí ẹ ní ṣígẹ̀tì yẹn. mọ́mí ẹ káàbọ̀. káàbọ̀ ṣàlàáfíà ni. fáìmà. pẹ̀lẹ́. mọ́mí fẹ́ jáde rọ̀lẹ́ yìí ni bàbá géètì ọpẹ ní má jáde. Hmm, èmi ni mo sọ bẹ́ẹ̀. why. ṣebí tó bá wù mí ni màá ní kọ́ ọmọ mi jáde tí ò bá dé wù mí màá ní kó má jáde. mú mi why. èmi mọ bí ẹ tí bá ní mi ìfẹ́ kó jáde ṣé o lẹ́ẹ̀tọ́ láti question mi ni àti pé ta lè mọ ibi tó ń lọ ṣo níbi méjì tó ń lọ ni kò sí mo mọ ibi tó ń lọ ṣe bá a mọ ibi tó ń lọ bí òun dẹ̀ fẹ́ kó lọ bẹ̀ ló bá tán. ẹ wá tún mi. ma sit down. ẹ wá tún mi. ma èmi ni mo bí ẹ mi ò ní ríbi tó dánlẹ̀ kíní kó má lọ àmọ́ ọmọkùnrin tó fẹ́ fẹ́ yìí mú mi ò fọwọ́ sí i kò ń ṣe ibi tó dáa you know mommy loves you nǹkan tó bá dẹ̀ dáa ni màá fẹ́ fún ẹ ah, wọ́n tó fẹ́ fẹ́ ṣé ò rojú ẹ̀ ni o ti bí mi bí mi mo sọ fẹ́ mo ní kò possible wọ́wọ́ ọbẹ̀ ẹnu ọ̀la wọ́n tọ́ ọnu ẹ̀ la òun bówó rìn ni òun bówó sùn ni ọmọ akúṣe jàtìjàtì yẹn ò rí ẹ̀ ti gbó kókó ó ju ẹ lọ ìwọ ẹlẹ́jẹ̀ tútù sẹ́lẹ́jẹ̀ gbígbóná tó bá wù látòkè délé wàá rí pé ìṣẹ́ ti jẹ wèrè pa ó ju àwọn tó bá lọ sí Ghana àbí Togo tó lọ fẹsẹ̀ wẹ̀ ṣírò èlò yẹ kó mọ mi fẹ́ ní adúrú èèyàn gidi tó wà nígboro tó dẹ̀ mọ́bi tí mo mọ̀yàn dé èmi èmi àjọkẹ́ kọ́mọ mi fẹ́ fẹ́ ọkọ kí n má lè sọ fún wọn pé ọkọ ọmọ mi rèé o níwọ̀n tó yẹ kó bọ́ sí gbòòrò bí mo ṣe mọ̀yàn tó kò múyàn gidi wálé fún mi pò fẹ́fẹ́ ah, o ò lè fẹ́ o àti wá wí tán wọn ní bàbá ẹ̀ wèrè jọ irú ọmọ wo lẹ fẹ́ bí o ṣé wèrè dè ní àbí wèrè nìdè àbí wèrè làbí kò sọ́nà ń bẹ ọkàn mi kò sọ́nà ń bẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn mọ́. mọ́mì mọ́mì ọ̀ ọ̀ gbọ́ mo mi ṣe rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń káùntì èmi ò rẹ́ nìtì inú ẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ó jù mí lọ ṣebí àtayébáyé lọ́kọ ti máa ń ju ìyàwó ẹ̀ lọ àti pé dáàdì ẹ̀ tẹ́ ẹ̀ ń tẹnu mọ́ wèrè wèrè wèrè kò ń ṣe pé wọ́n ní wèrè ń dìlé wọn dáàdì ẹ̀ nìkan náà lọ ya wèrè torí mo ti lọ make findings mi dáadáa and wèrè tó yà yẹn kò ń ṣojú lásán ọwọ́ ayé wà ń di ẹ̀ mo ìyẹn ọdún ẹ̀ lọkàn mi wà òun ló wù mí yìí ẹ wàá tó mi ìwọ náà gbọ́ nǹkan tó sọ jáde lẹ́nu onídàdí ẹ̀ yà wèrè lọ́jọ́ wedding kó wọn ní bàbá ọkọ ti yà wèrè rí ṣé mo porúkọ burúkú ni ọlọ́run ní jẹ́ ká rí yẹn o ò dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ̀yìn mo dẹ̀ mọ̀ púpọ̀ náà fẹ́ràn mi o ọmọkùnrin ló fẹ́ dàrin mi àti ẹrù mo fi ọlọ́run ọba bẹ̀ wá kọ̀rọ̀ sí mi lẹ́nu o nǹkan tí bá fẹ́ kó ṣe fún mi òun ni kó ṣe o mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmọ̀ ọkọ mi jọ mo fọlọ́run bàbá make me happy and that is period. mọ́mí wọ́n ní kò fi ṣe. fún pé kí n lè fi ọlọ́run sílẹ̀ ni. ẹ kí ni ìwọ sọ fún wọn náà. kí ni mo fẹ́ sọ mi sọ nǹkan fún wọn mo kò fẹ́ sọ fún wọn pé bá mi fún wọn pé mi ò fẹ́. ọkọ mi ló gba owó yìí Eh, ló gbọ́ owó ìyájẹ́ mọ́nú ti ẹni. Ehm, Tómi ṣó mọ̀ pé tó bá gba owó yẹn ó ti ta ìfẹ́ nìyẹn à ń kò ní fẹ́ ẹ mọ́. uncle Jimmy eh? ṣebí mi fúnra mi ni mo fẹnu ara mi sọ pé kó gba owó yìí eh. ló gbọ́ owó yìí sẹ́ sórí tí ilé bá ń jó bí olè bá ń jà kò sí nǹkan tó lè da àárín èmi àti ẹrú lára àwọn ìbùkún ọlọ́run lówó yìí o àjẹmọ́nú ẹ̀dẹ̀ ni lọ gba owó yìí kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀. ẹ tómi o ní pé kí a gba owó yìí. ọkọ ìyàwó ó ní pé ká lọ gba owó yìí ẹ ẹ nà ó wà ó ní ká lọ gba. ṣòrí táwọn bá sọ pé àwọn gbọ́ngbọ́n rírà ni àwọn agan máa sọ fún pa gbọ́ngbọ́n títà wọ́n gba owó jàre kí ẹ lọ gbà kí lẹ nílé. ẹ ẹ àṣìní ẹ̀rù bọ̀ ni ẹ wo òun kù jì mí ẹ kí lọ́ba yín gẹ̀ẹ́tì kan tó jẹ́ ìjà yín. àmàlà dúdú ó wà òkè fún mi ó ṣe mo dúpẹ́ yẹ́dẹ́gbẹ̀gbẹ̀ yẹn sọ̀t. wà wà wà wà wo ten percent ni o kí ni a ten percent àmàlà dúdú wà òkè. please sorry, me understand mobile, báyìí bàbá Kúnlé tó ní kí n pay off pẹ̀lú two million naira I've done that pẹ̀lú ẹ̀ náà kò fi ọmọ mi lọ́rùn sílẹ̀ wọ́n ṣì ń ríra wọn bẹ́ẹ̀ ni kò tiẹ̀ wá sí tó dùn mí jù ó mọ̀ pé ọmọ bí ń sọ fún mi pé òun máa para òun sèmi lọ́rùn ní tí mi bá yẹ kó òun máa rí rí kúnlé mi mọ̀ nǹkan tó gbé fún un ọlọ́run ló mọ̀ nǹkan tó gbé fún un ẹwà tómi tí ò kí ń wo ojú mi tẹ́lẹ̀ ẹwà tómi máa dúró síwájú mi ó máa fún mi ó máa command mi ní nǹkan tóun fẹ́ lórí ọ̀rọ̀ kúnlé ni. mi ò mọ̀ nǹkan tó yẹ kí n pè é nìyẹn o shop mi ni mo wà kí wọ́n abẹ́ lé ok máa retí mi the next thirty minutes o ṣe <laughs> hmm. hmm. don't understand. ìyá olè orogún orogún dẹ̀bi ti àyà tí ṣé wọn kì í sọ fún wọn pé class náà fi ń fẹ́yàwó nílé ayé yìí ni tálákà lẹ́yìn olówó lèmi jọ sọ fún mi báwo lọ ọmọ ẹ ṣe fẹ́ fẹ́ ọmọ ti tèmi ọba mi kìlọ̀ fún gan ni o ṣó ti yẹ tí ò bá stay off ọmọ mi máa fojú ẹ̀ rí nǹkan. ẹ wò ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú mo fi Ọlọ́run mo fi bẹ̀yín. ẹ má bínú kí lẹ ṣe ẹ bá kílẹ̀ wọn bẹ̀rẹ̀ sìn ṣé ẹ̀yin ni ọmọ yìí máa gbé tí lápá jọ ni àbúrò ara bàbá ẹ̀ ló ràn tí ò fi mọ simple arithmetic níjọ́ tó máa súrí pẹ̀lú ẹ̀wà sómi ó máa kọjú nínú yọ̀ ṣẹ́gbọ́n òun lẹ ti gbọ́ yẹn ẹ bá mi kìlọ̀ fọmọ yín gan kó má yẹ kí n rí òun nínú ilé mi àbí ní sàkání mi kó mọ mi ni o kó mọ mi tó bá mọ mi ni kò bá mi dọ́rọ̀ ẹ̀ wò àjọkẹ́ ló ń bọ́ lọ́wọ́ ẹ sọ fún tí bá mu nǹkan tí máa fojú ẹ̀ rí ẹ̀yin gbọ́ ẹ̀ nílẹ̀ bá sunkún alọ rẹ mi. ẹ gbọ́ àbẹ̀dà. mo ti gbọ́ torí ọlọ́run ẹ wò ó mo forúkọ àtògbẹ̀yìn ẹ má bínú mo máa kìlọ̀ fún ṣó ti yé yín gbọ́rọ̀ tẹnu mi ná. múra kó wá lọ sọ́jà mo ti kọ list àwọn nǹkan tó máa ra sí orí table ní kitchen. mọ́mì ah, ìkànnì yìí o ojú ò lè wá jẹ́ apààyàn. kí ni ìdí kí ni reason tẹ ní tẹ fi máa lọ sínú àwọn kúlé tẹ fi máa lọ mú mọ́tò yìí tẹ máa fi pààyà oníyà kí ló dé máa ṣe irú nǹkan báyẹn. I'm alright I'm very very alright kí ló dé lọ pààyà oníyà kí ló dé lọ pa mọ́mì kúlé. ṣé èmi ló bá sọ̀rọ̀ ẹ̀yin lè mo bá sọ̀rọ̀ mọ́mì why why tẹ ṣe máa lọ pa innocent woman yẹn. kí n tún mú yes ẹ̀yin ni mo bá sọ̀rọ̀. nítorí ìkúnlẹ̀ yẹn. kí ló dé ìṣe lọ pa shut up. Yeah mi ò pariwo bẹ́ẹ̀ yẹn nítorí wọ́n stupid idiot kúnlé now get out of my sight get out. gbà ó jù ní in fact ẹ ní gbà in fact a ní gbà. Ọlákúnlé ẹ pẹ̀lẹ́ ọmọ mi. ẹ kú àtẹ̀mọ́ra yes sir. a ní rírú eléyìí mọ́ o. àmín. èyí tó sì ṣẹlẹ̀ yìí kò ní í padà ṣẹlẹ̀ lágboolé wa mọ́. àṣẹ o. èyí tó sì ṣẹlẹ̀ yìí náà ọlọ́run bá wa ṣẹ mọ́ bẹ́ẹ̀. àmín. rírí tẹ́ ẹ rí wa wọ́n ní àyílápá baba kámọ́ ní tìyá. bẹ́ẹ̀. àwa ìdílé méjèèjì àti jókòó pé obìnrin tó ṣekú pàyà yín bí ẹ̀ṣà mọ̀ọ́mọ̀ dání àwa ò ní gbà. bẹ́ẹ̀ ni tó sọ yẹn òótọ́ ni sórí ìgbà tí bàbá ẹ wà láyé èèyàn dáadáa ni ó kó ẹbí mọ́ra ṣé irú ẹnìyẹn ni ó wà kú táwa yajú wàálẹ̀ tí wọ́n máa fi yà jẹ àwọn ọmọ tó filẹ̀ sáyé nídìí èyí lórí obìnrin tó ṣekú payá yìí bó gbọ́n bíi ifá bó mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ bó lówó táàrírú ẹ̀ rí a fojú balẹ̀ ẹjọ́ o ah. àbí mo kúrò àjùlọ. bẹ́ẹ̀ ni ah. ẹ̀yin náà dìbò àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan a dey appreciate effort yín lórí wa lóòótọ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ojú mi ni ṣùgbọ́n mo rí i pé obìnrin yẹn ò mọ̀ọ́mọ̀ láti fi mọ́tò pa ìyá mi dáàdì bó ṣe máa ń sọ nìyẹn o ìsọkúsọ tó máa ń sọ lẹ́nu nìyẹn o. kò lè shut up shut up. ó ibo tí kò tí mo rí nìyẹn. kò lè shut up. kò dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀. kí ló rí. àwa táwa forí korí yẹn àmọ̀ nǹkan tá à ń sọ orí wa ò pé àbí nǹkan á ṣe lásán yẹn. <laughs> ẹ wo ẹ̀rù ni ń ba kúnlé kúnlé mọ́ bẹ̀rù ń bi tí ẹ̀rù sí Ah, wọn ná ọmọdé yìí débi ẹrùkẹrù ọmọ bá ṣe gbọ́ báyìí wo Kúnlé ah, ìyá rẹ̀ iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ lára wa tó yí ọ nísìn tó bá ṣètò owó ni a ti ṣètò ẹ̀ a ti lọ bá lọ́ọ̀yà ọmọ tó kàn ṣe fáwa ni pé kò dé kóòtù kọ ìsọ pé ojú mi ló ṣe o kò jù bẹ́ẹ̀ lọ. ó àjùlọ tí a lọ bá a ṣe máa ṣe nìyẹn you understand pẹ̀lẹ́ ọmọ wàá sórí mo dun tábùrù rẹ dáadáa o ẹ káre wo àìsìn àìsìn yìí àì mọ̀ ṣe yọnu àìsìn dpo mo fẹ́ gba bẹ́ẹ̀lì client mi. ẹ méjì tó wà lẹ́yìn ah, she is a criminal eh? murder case ló wà lẹ́yìn ẹ má jẹun tòun ẹ lè gba bẹ́ẹ̀. dpo i'm a lawyer by profession mo dẹ̀ mọṣẹ́ mi ní iṣẹ́ client mi ò ṣe criminal àmọ́ dẹ̀ fún mi ṣe rí tí ẹ bá gbéyàn dé court tí court bá pòfẹ̀ pé criminal ni òun lè tún lè pè ní criminal so case tó wà lẹ́yìn is a billable offence nítorí ìdí èyí ẹ jẹ́ kí n gba bẹ́ẹ̀lì wọn kó máa lọlé. lọ́ọ̀yà ẹ kàn sọ pé kò sí evidence kò sí evidence strong evidence wà living witness that matter uh, so ẹ fọ̀rọ̀ lẹ̀ ah so evidence wà now. another witness. Ah, màá fẹ́ kẹ́ ẹ ṣe favour kan fún mi ǹjẹ́ mo lè ní contact any of the family ẹni tí ó dolóògbé. ẹ o tó bá ní another help tẹ́fẹ́ kìí ṣe fún mi lè ṣe àmọ́ contact tẹ̀ sọ yìí <laughs> kò ṣeé ṣe ẹrù ẹ má tẹ̀rìnlẹ̀ stress ara yín mọ́ tó bá di monday mo máa pàdé ní court. Uh, okay okay okay. kúnlẹ̀ jọ torí ọlọ ṣe bí wọn náà ni mò ń bẹ̀ látàárọ̀ eh? ìwọ náà mọ̀ pé mọ́mì mi ò lè déédéé fi mọ́tò pa mọ́mì yẹn kò pọ́síbù ẹ jọ nítorí ọlọ́run tí èrò ọláìfẹ́ tó wà láàrin èmi àti ẹ jọ you can say to case out of court please. ẹ ọ̀rẹ́ mi mi ì bá gbà ẹ́ nímọ̀ràn pé ká gbọ́ nǹkan tí ó ń sọ sórí ẹ àwọn yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní a kì í ti kóòtù dé ká tó padà ti máa sọ rẹ kò yẹ ọ̀rẹ́ mi jọ mo fẹ́ kí o jẹ́ ká wá ọ̀rọ̀ ká fi ṣàdá lórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn. Jimmy Jimmy mo ń gbọ́ ẹ̀. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ mọ̀ ó mọ̀ pé kò sí lọ́wọ́ mi mọ́ o tómi mo understand ẹ but kò sí lọ́wọ́ mi mọ́ ká ní pé wọ́n fi dá tì mí ni mi ò ní gbà kó lọ police station ká tó sọ pé court but àwọn family wọn ti take up matter yẹn kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe sí mọ́. ọkọ mi ọkọ mi ó dáa káti ẹ̀gbá pé kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ ṣebí yorùbá náà ló máa ń sọ pé ẹni tó lẹ́rú òun ló lẹ́rù ìwọ ló ní mọ́mì ẹ̀ tó bá sọ pé òun ò ṣẹjọ́ mọ́ kò sí nǹkan táwọn ẹbí fẹ́ ṣe sí i wọ́n máa gbà wọ́n máa gbọ́ sí ẹ lẹ́nu. àgbà so ìwọ lè kẹsẹ̀ ìwọ lẹ́sẹ̀ wá sínú ilé bíbá kó a máa bẹ̀bẹ̀ ṣé nítorí pé ẹ ti lówó lọ́wọ́ ẹ ti rò pé gbogbo nǹkan tẹ bá ṣe ẹ máa mú jẹ irọ́ ló pa o ṣó o rí a lè má lówó lọ́wọ́ o ṣùgbọ́n màá jẹ́ kó yé ẹ wípé alẹ́jẹ̀ lọ́rùn alẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o sórí ibi tí wọ́n àyẹn ibẹ̀ náà máa kú sí. Ah! ẹni tán. ha kí ni ẹ̀yin náà lè gbé wa lè lọ́wọ́ ẹ̀yin lẹ sọ bá ṣe jẹ bá ṣe mu bá ṣe ṣe gbogbo kan nu lémi báyìí. àǹtí ẹni tán. àǹtí wo ló ń pè tó bá kẹsẹ̀ jáde kúrò nu lémi báyìí. ẹni tán ṣé nǹkan ò ṣe orí ẹ. ọ̀rọ̀ yín ti yé mi. ẹ̀ẹ́n ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ sùúrù ló gbà o my dear ìwọ máa lọ ní tiẹ̀. Ah, ẹ má jẹ́ ń lọ. Ah, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni òun máa wọrí a máa yanjú ẹ̀. máa wọrí máa wọrí sórí ọ̀rẹ́ mi tó wà nílẹ̀ yìí máa láti yanjú ẹ̀. ẹ ní kí n máa lọ. ẹ̀ máa lọ ọ̀rẹ́ a máa yanjú ọ̀rọ̀ wà nílẹ̀ yìí ẹ ṣe. sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbà sùúrù kò yẹ òun wọn ní pé kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí ń pa àwọn olùkọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. appearances. olúwa mi orúkọ mi ni àrẹ̀mú kb adébọ̀sípò tí ó jẹ́ agbẹjọ́rò fún ìjọba. olúwa mi orúkọ mi ni lọ́ọ̀yà rotimi adébáyọ̀ tí mo dúró gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún olùjẹ́jọ́. Uh-huh. Uh, olúwa mi. mo ní ẹlẹ́rìí pàtàkì tí ó tún lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí bóyá tí ilé ẹjọ́ ìbá gbà mí láàyè. Put him on note. kristẹni. ẹ máa wí tẹ̀lé mi èmi orúkọ yín. èmi ọlákúnlé paul. mi jẹ́jẹ́ ní iwájú ilé ẹjọ́ yìí. mo jẹ́jẹ́ ní iwájú ilé ẹjọ́ yìí wípé. gbogbo ẹ̀rí tí wọ́n jẹ́ òtítọ́ ni. gbogbo ọ̀rọ̀ tí màá sọ ó máa jẹ́ òótọ́. kò ní sí rọ́ńbẹ̀. mi ò ní fi irọ́ kí olúwa kí ó ràn mí lọ́wọ́. kí olúwa kí ó ràn mí lọ́wọ́. Yes ọ̀gbẹ́ni mo fẹ́ kí o dá orúkọ ẹ̀ fún ilé ẹjọ́ yìí. olúwa mi orúkọ mi ni ọlákúnlé paul. iṣẹ́ wo ló ń ṣe. contractor. ó dáa náà mo wá fẹ́ kí o ṣàlàyé fún ilé ẹjọ́ yìí accident tó ṣẹlẹ̀. ní ọjọ́ kẹrìndínlógún oṣù tí ó kọjá. objection my lord. kí ló dé kí ló fà á. irú ìbéèrè wa atọ́nisọ́nà wo ni ẹlẹgbẹ́ mi ń béè lọ́wọ́ ẹni tó ń jẹ́rìí mo rí i pé ìbéèrè kò tọ̀nà rárá. I see. All right. Objection sustained. Olúwa mi ẹ ṣe púpọ̀ ọ̀gbẹ́ni Ọlákúnlé Paul wá ṣàlàyé fún ilé ẹjọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù tí ó kọjá. Olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ojú mi Madam Àjọkẹ́ ni wọ́n. ṣé pé bí condition mọ́ mi ṣe critical tó ni. ó pọ̀ gan-an ó pọ̀ ó pọ̀ imagine wọ́n ní ká wá five hundred thousand naira wa five hundred thousand naira. five hundred thousand ìwọ náà ẹ̀ ṣètì pé kò ti rá dúró owó yẹn. I don't know. that money is much. Ah, five hundred thousand. o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kúnlẹ̀ tó bá ti di ọ̀túnla màá wá rí ẹ ṣọgbọ́n mo ní tó bá di ọ̀túnla màá kó owó yẹn wá fún mi. wọ́n kó wá fún mi báwo ni wọ́n ṣe fẹ́ rí. ṣèbẹ́ mi ni mo ti gbàgbé irú èèyàn tí ìyá mi jẹ ni èmi máa mú ọgbọ́n àrékèrèkè tí màá fi rówó yẹn gbà lọ́wọ́ ṣó ti gbọ́ má yọrẹ lẹ́nu ṣó ti gbọ́ má dẹ̀ ronú tó bá di ọ̀tún la máa bó yẹn wá fún mi. mú mi ẹ pẹ̀lẹ́ mà. mo ṣe ọkọ mi. báwo lára yín sí. mo ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ pẹ̀lẹ́ ọlọ́run fún yín lálàáfíà ṣe gbọ́. ẹ ṣe ṣàgbọ́n ogun kan tí dókítà sọ fún yín wọ́n ní kẹ́ máa rest dáadáa ẹ kẹ́dẹ̀ má fura yín ní ẹni wàhálà àti pé àwọn oògùn tó kún fún yín ẹ make sure pé ń lò wọ́n dáadáa ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ mà. ṣe ọkọ mi. ẹ pẹ̀lẹ́ nílé kò tó mami mọ́mí dada. ok mami. Mami, mo ń bọ̀. mo dà mo dà ẹ wo ìṣọ̀lá ṣòro ọmọ tó ń lọ yẹn mo fẹ́ kó bá mi mú dání dáadáa má bàjá o tó bá ṣe nǹkan fún ẹ tó bá dùn ẹ torí wípé àwọn àtẹnunà àwọn náà ń jà wọ́n parí ẹ̀ ni gbogbo tó bá léwu kó ṣe fún ẹ mo fẹ́ kó wọlá tèmi kó fi dáríjì ṣó ti gbọ́ torí ọmọ tí mò ń wò yẹn ọmọ dáadáa ni. ẹ ṣe mà mo ti gbọ́ ni wọ́n wá sí ilé wa pẹ̀lú ìbínú ní ọjọ́ náà bí wọ́n ṣe ń bínú lọ ni ìyá mi fẹ́ sáré tẹ̀lé wọn láti bẹ̀ wọ́n tí wọ́n fi ṣubú tẹ́lẹ̀ wọ́n ti ní àrùn àìsàn jẹjẹrẹ ọkàn lára èyí tí wọ́n dẹ̀ ti fi wá wípé wọ́n lè kú ní at any time bí wọ́n ṣe ṣubú ń jọ yẹn mo sáré sí wọn nígbà tí a máa fi gbé wọn dé ilé ìwòsàn mo dákẹ́. ó dàbí ọ̀gbẹ́ni ọlákúnlé pọ̀ ó jẹ́ kí àmọ̀ ní ẹjọ́ yìí pé àìsàn jẹjẹrẹ lè pa ìyá rẹ̀ nígbà kúkà ṣé dókítà ni àbí ẹ̀rí kan wà tí ó lè fi mú ìdí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni olúwa mi ẹ̀rí wà níwájú I Okay. Uh, Defense Counsel. inú mi dùn pẹ̀lú gbogbo ohun tí mo ti gbọ́ ní ilé ẹjọ́ yìí lónìí. Láì gbára wa ní àsìkò, láì rojọ́ kan lọ títí. Mo dúró lórí gbogbo ọ̀rọ̀ tí agbẹjọ́rò ìjọba. àti ẹlẹ́rìí tí ó jẹ́rìí níbí mo dúró lé ọ̀rọ̀ yìí lórí mi ò ní ẹjọ́ kankan láti sọ mọ́ olúwa mi. okay. pẹ̀lú ẹ̀rí tí ó wà ní ilé-ẹjọ́ yìí àti atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ẹni tí ó ń ṣojú fún ìjọba àti ẹni tí ó ń dúró fún ẹni tí a pè lẹ́jọ́ àwọn ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu olùjẹ́rìí pàápàá lórí wípé arábìnrin tí ó di olóògbé yìí ní àrùn jẹjẹrẹ pẹ̀lú ìfìdímúlẹ̀ ìwé ẹ̀rí láti ọ̀dọ̀ dókítà ìjọba ilé ẹjọ́ yìí gbà wípé ikú tí arábìnrin ikú kò ti ọwọ́ ẹnìkankan wá pẹ̀lú ẹ̀rí wọn wọ̀nyí èyí ni ìdájọ́ mi. E ilé ẹjọ́ yìí dá àjọkẹ́ adéoyè sílẹ̀ tí ó máa lọ sí ilé ní ayọ̀ àti àlàáfíà. as all places. any other case. no case. i rise. Bye. mo mọ̀ pé ẹni dáhùn mo mọ̀ pé ẹni dáhùn ṣé kò tó ní kẹ lọ sọ kọ́ọ̀tì nìyẹn ni torí ọmọ ẹgbẹ́ rẹ̀ yẹn lẹ́sẹ̀ lọ́sọ̀sọkúsọ kí lẹ rí ara ọmọ yẹn ọmọ tí mi ò tiẹ̀ rí yéé. ah madam. ẹ kú jókòó. ẹ má pẹ̀lẹ́. ṣàlàfíà lè wà. ẹ pẹ̀lẹ́ iṣẹ́ ńkọ́. ṣé ẹ bínú pé mo ránṣẹ́ sí yín. <laughs> ẹ ṣé mo dúpẹ́ lórí ọ̀rọ̀ ọmọ tó pè mí lẹ́jọ́ lọ́jọ́ kìíní àná. ṣẹkúnlé. Hmm. lórí ọ̀rọ̀ ẹni mo pè yín fún mo fẹ́ pè lẹ́jọ́ padà mo fẹ́ fi yé pé mo jù lọ mo dẹ̀ lẹ́nu jù lọ nílùú yìí kí lẹ rò pé a lè ṣe tí a lè fi pè lẹ́jọ́ tó dẹ̀ máa rán lẹ́wọ̀n. ṣe rí tó bá ní ẹran máa kun èèyàn pa bíi tìgbẹ́ ẹ̀kọ́ mo fẹ́ sọ nǹkan kan fún ẹ mọ̀ pé bọ́ yẹn kéré sí i ó kéré sí i pẹ̀lú gbogbo ohun tó ń bá yín fà ẹ́ ohun tá a lè fi sú ẹ̀ tó yóò máa lẹ́sẹ̀ ńlẹ̀ òun ni deformation of character mo dẹ̀ fi ń dá yín lójú pé ó máa ṣe ẹ̀wọ̀n ni hmm. ẹ fira lọ́kàn balẹ̀. ó ti ẹ̀jẹ̀ rí yín náà. ó máa ṣe ẹ̀wọ̀n. ẹ ṣe nǹkan tí mo fẹ́ gangan ni. bọ́ọ̀ yẹn kéré sí i mo fi dá yín lójú pé a ṣẹ̀wọ̀n. tí o bá ṣe kínní irú yẹn pè mí lẹ́jọ́ lórí ọmọ mi tí wọ́n ṣe pé wọ́n ló bá mi bí anyway. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ bàbá mi. ẹ fira yín lọ́kàn balẹ̀. ọkùnrin mi ti balẹ̀ tí mo ti rí yín ẹ máa ṣe ìfàájì yín lọ wọn á gbé oúnjẹ yín wá pàdé ìfẹ́ ń bí lóòpẹ̀ yín ránṣẹ́ ẹ ṣé mo dúpẹ́ madam ẹ kú gbogbo gbà ẹ ṣé gan. <laughs> that? ẹ kásán o. ẹ kásán. ẹ jọ láti ni. ẹ jọ ṣe bíbá ẹni bíi Mr. Kunle Paul. Yeah. Okay, mi ń gbé. ẹ jọ ṣé kò sí. kò sí nǹkan kan ẹ ní panic ṣé ẹ lè bá ọkùnrin síta. ẹ ń wà nílé láti bọ̀. ọlọ́pàá ni wá and uh, we are from Ajitumabi police station. Ah. Ọlọ́pàá. Yes. Ṣo lè bá a gbé Ah, ẹ jọ̀ọ́ ẹ fún one second. Bọ̀dá Kúnlé. alábìrì yín nílé. ṣẹ́yìn ni Mr. Kuripon. yọ ṣé kò sí nǹkan. kò sí nǹkan. ọlọ́pàá ni wá I'm Inspector Robert and that's my colleague. a wù wá kí ẹ̀kan bá wa dé station wa a ní ìdáhùn ọ̀rọ̀ bíi méjì kan tá a fẹ́ bí tábàdẹ̀ sí bí yín tán ẹ̀ máa padà sílé. Ah, ah, ọlọ́pàá ṣé ó wá easy bẹ́yẹn ni kí nǹkan bá yín lọ kí n sọ̀rọ̀ kí n dẹ̀ máa bọ̀ nílé. not at all kò sí nǹkan kan kẹ́tẹ̀ dán ká fọ̀rọ̀ wá yín lẹ́nu kẹ́ padà. àbí ṣé ó ní nǹkan tẹ́ ẹ ṣe ní tẹ́rù fi ń bà yín. kò sí nǹkan kan. ṣé wàá di sí nǹkan then let's just go. ẹ jọ ṣé ó lè tẹ̀lé mi lọ. why not ó lè bá yín wá. Hey, hey, hey, okay, come on. Sure you have your key, Kelly, till like we. Mm-hmm ẹ jẹ́ mo fẹ́ bọ̀ bàtà mi. ètò ẹ̀ láti bá wọn sọ̀rọ̀ dáadáa ohun rẹ̀ lẹ́ni kẹ́ fi bá wọn sọ̀rọ̀ torí mú mi mi burú gan wọn ò dẹ̀ kí n gbàbọ̀rọ̀ tó ti yín kẹ́yìn ṣáà ti bá wọn sọ̀rọ̀. ẹ lè ma ẹ ká mọ ẹ lè ma ẹ jókòó ẹ ṣe ma ẹ lè ma ọlọ́run ó tún ti ń ṣe àmín àmín ẹ ní kókó òjijì àmín ẹ fẹ̀yìntì jẹ́ wọ́n mọ́ àmín ẹ rí ṣe <coughs> ẹ pẹ̀lẹ́ ọjà rẹ mo ní kẹ́ mọ́ lo oògùn sí kọ́ yìí. mo ń lò ó náà ẹ ní agbára ọlọ́run ayé yìí ó dàgẹ́ mo ṣe sọ gẹ́gẹ́ bí òwe àgbàlagbà wọ́n lọ ọmọdé tí mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ èèyàn sì mọ̀ rìn kórí ó má mì á ti rìn orí wa sì ti mì torí náà la fi wá bẹ̀ ṣe rí kọ́ọ̀tù tẹ́lẹ̀ ń lọ yẹn àwa àwa ọlọ́kọ̀ tó ẹjọ́ ẹjọ́ pọ́n bẹ̀ ẹjọ́ ẹ torí ọlọ́ ìjọba lè torí. ìyá wa gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ní bínú ni o torí tá a bá ní ká ro fún a họra kọjá igun lóòótọ́ la ti ṣẹ̀yìn ìgbésẹ̀ tá a gbé yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ni ẹ mọ̀ wá bínú ẹ wo tọ́lọ́mọ alára ẹ wò. ẹ dìde sà ẹ jọ ẹ dìde. ẹ kóòtù tẹ́lẹ̀ ẹ lọ yìí ẹ jọ ẹ mú kúrò ẹ jọ ìjọba lè rí àwa ò àṣe wàhálà kankan mọ́. ń hmm, mà ṣe o àṣé pé ẹ̀yin mẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ mi mọ̀ pé mẹ́bẹ̀ẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe bíi pé ọlọ́run wà lẹ́yìn yín ni ẹ lọ sí court yorùbá ń jiyàn ah, ah, èmi fẹ́ lọ court court yẹn gan lóhùn èmi lọ báyìí ah, ẹ wá gbọ́ ẹ ní sùúrù ẹ má waste time ara yín o torí tẹ bá bẹ̀ mí láti èmi títí di ọ̀la mi máa ní gbọ́ bẹ́ẹ̀ ni court tí ẹ fẹ́ lọ yẹn la máa padà lọ. bẹ́ẹ̀ wá sa oògùn tó ju bẹ́ẹ̀ lọ èmi àjọkẹ́ mo wà ń lé fún yín kì í ṣe ọ̀rọ̀ oògùn o ṣé rí èèyàn ò lè wà kó mọ́ ṣàṣìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa náà gbára ta la fi ṣe gbogbo eléyìí tá a ṣe ṣùgbọ́n báyìí ó ti yé wa kọjá bí ká lọ. ó rà pé mo ti fún yín ní respect tó tó kò yé yín ó rà pé time yín ti wá hàn ẹjọ́ ẹ wà máa lọ. ṣe ah, ṣe. lẹ́yìn atótónu ẹ̀yìn agbẹjọ́rò méjèèjì ìwádìí fi ń yé wa wípé arákùnrin Kúnlé Paul ó jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn án ní ilé ẹjọ́ yìí fún pípa irọ́ fún àwọn agbófinró léyìí tí ó ṣokùnfà ìfìyàjẹni lọ́nà àìtọ́ ìdájọ́ mi rèé ilé ẹjọ́ yìí rán ọ lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà pẹ̀lú iṣẹ́ àṣekára. All right. olólùfẹ́ ni mo nífẹ̀ẹ́ ni jíǹjì tí mo wáyé tí mo nífẹ̀ẹ́ ẹni tọkàn mi yàn ìyá mi takò ó ní mi ò lè fẹ́ nítorí ti ìyá mi dẹ̀ mú yẹ wọn pàdánù bí ẹni pé yẹn ò tún tó wọn ẹni tọkàn mi tún wá yàn fún rẹ ṣe nìyá mi tún sọ dẹlẹ́wọ̀n ọmọ mi lọ́wọ́ ṣé ìyálà ń pelé ni àbí agbanitọ́ àmọ́ ṣá o tó bá jẹ́ kó tí àmì fẹ́ ṣe lélẹ̀ ẹnìkan ló máa lọ fẹ́ nìkan. thank you ìfìdímúlẹ̀ àwọn agbẹjọ́rò pẹ̀lú ẹ̀rí àti àrídájú tí ó wà ní ilé ẹjọ́ yìí àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ajẹ́rìí ní ilé ẹjọ́ yìí ilé ẹjọ́ yìí gbà wípé gbogbo ẹ̀sùn apànìyàn tí a fi kan ìwọ arábìnrin Ẹ̀wàtómi Adéoyè ni ó jẹ̀bi rẹ̀ pátápátá ìdájọ́ mi lèyí ilé ẹjọ́ yìí dá ọ lẹ́jọ́ láti lọ sí ẹ̀wọ̀n gbére. Arise. Jesus. ṣe gan ni sà ẹ ṣáàjọ ẹ jọ ẹ help me ṣé bá ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ni kẹjẹ ká ṣe fi sílẹ̀ ẹ jọ. ṣòrí kò ń ṣe pé mi ì fẹ́ help ẹ at least ojú ẹgbẹ́ ọmọ mi àbábúrò mi lọ sókè ló ṣe mí tí mi lè help ẹ bó ṣorí ilé ayé yìí bí òwe àwọn àgbàlagbà kan ni wọ́n ní ọmọ oko tí ó bá jẹ búrẹ́dì yóò fi ètò ránṣẹ́ lé gbà fún rájílé náà sì ni gbà fún gbàdà lóko iná tó mọ ike bá ti mọ wẹ́wẹ́ kí ló stop ẹ láti bá àgbàlagbà jẹun kò sí problem. anyway ibi tẹ́ sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ń yé mi jù bẹ́ẹ̀ lọ èmi gan mo ti múra yín dání wá. Ah, ah. ó ní sá. àbí lẹ́tà ni. rárá owó ni. ṣé ó wá látọkàn ẹni. ó wá látọkàn mi láti fún ẹni. kò máa ṣe mọ pé kó mú nǹkan kan wá. Ah, ẹ ṣáà gbà ó wù mí láti fún yín. ó wù ẹ. ó wù mí oúnjẹ ọmọ ni àbí o lè fún wa ní nǹkan ká sọ pé a fẹ́ wá dàbí sọ́ọ̀tì ni ó dẹ̀ nípọn lọ́wọ́ kò má bínú torí àwọn àgbà ní àìgbowó kà ní à ń pè lágbá olè jẹ́ kí n chẹ́kì o torí àti rírú ẹ̀rí tí ó nípọn lọ́wọ́ báyìí bàjẹ́ àtọ́ bá tù báyìí ọmọ mo lọ́ọ́ bá nu ẹ bíi twenty naira fifty naira àmì ìjẹ̀ tó ń ború wàá tó fi póòlù sínú ìwé póòlù sọ̀rọ̀ póòlù tó ń jowó káre ọmọ dáadáa ni torí pé mo ṣe ń tú wọn mo rò pé ń bá àbílé wọ́ one thousand bẹ́ẹ̀ ni mo wá rí pé <laughs> bàbá àgbà náà ló tó kalẹ̀ wọ́ one thousand kò sí wàhálà níta máa ń sọ nìyẹn tó bá yà wọ́n wà sọ pé èèyàn fẹ́ nìkan lọ jẹ́ǹsì ju ẹnìkan lọ torí fún iléeṣẹ́ wa ìlú náà là ń gbà ń sálárì kọ́lọ́kan máa ṣàánú wa ni sì má tẹ̀ torí iṣẹ́ wa tó ń wòye hmm, kọ́lọ́ bá fi àlùbáríkà sí i and now ẹni mo máa ṣe fún mi pé màá make sure pé tó ní tí mo fẹ́ ṣe fún ẹ fífọ̀ ńlá ni o mo lè sọ pé látọ̀dún tí mo ti délé iṣẹ́ ẹnìkan ò ṣe wẹ́ẹ̀rì ààrẹ orílẹ̀-èdè gan tó bá wà lẹ́wọ̀n nínú orin wọn ti wọ ẹjọ náà nù síra nínú orin báyìí lẹ́fẹ̀ẹ́ nù pàdé ara ilé ìmọ̀sọ̀tẹ́ sọ wọ́n sì dúró tì yín bó sórí tí mo fẹ́ ṣe fún ẹ báyìí executive treatment ni mo fẹ́ fún ẹ that is VIP treatment ọ́fíìsì máa jẹ́ kẹ́ máa lò kẹ́ ti máa ríra yín ó gbọ́ máa wọlé <laughs> kí ni a fà fúnra wa fún alágbára ọlọ́tí bá ti mú wá sí ibẹ̀ màá dó sẹ́nu lọ sódà ẹni gbọ́dọ̀ ní èdè stop yẹn mi náà màá tó ṣe bí iṣẹ́ security fún ibẹ̀ pé bọ̀tí ẹ nílò ju twenty minutes lọ ṣùgbọ́n alágbára ọlọ́run wellness tó bá wá a kò fẹ́ lò kọjá twenty minutes ọ̀rẹ́ fẹ́ tún wà. tó rọ̀ lè ṣe wa bẹ́ẹ̀ ra rìjà káàdì ni tí wọn kò ní ẹ̀ bá ra káàdì two hundred naira kò lè fọwọ́ pé pé five hundred kò fọ́ sí wù. ẹ ti gẹ́tẹ̀ tó bá tó lóko eléyìí gan-an ó sì tún láàyè gáàpù sí wà bẹ́ẹ̀ <laughs> tó bá lè fúlù tí ọ̀rọ̀ ayé mi mọ́ tó fún pa gbogbo ẹ̀ ìrọ̀rùn náà ní ọ̀bà dé ẹ̀wọ̀ ah irọ́ Jésù mọ̀ sí mi kò ń ṣe fún wọ o torí ibi ìgbà yóò ṣe ṣe àwọn ìlànà sẹ́yìn ẹ lóò kò ń ṣe wàá owó dájú tó lè jáde lọ bọ̀ sí ibi ìgbà yìí oríṣiríṣi kéèsì ló ń gbé wọn ẹ gbọ́dọ̀ kí àwọn ẹ ṣe gan ní ìgbà lọba ẹpẹ wá ṣubọ just twenty minutes ṣubọ mẹ́ta mi náà máa dún sẹnu náà máa ṣe security ah. despite the fact pé òfin mi lówó yẹn bọ máa ṣe fún ṣèdúgbọ́. ẹ ṣe sà. o máa ń dùkú láàyè mi jọ òdúgbò dàkún ìwé ká sọ ẹ̀rọ márùn lórí àdásọ́tọ̀. kúnlẹ̀. báwo ni. ṣé wàá òkè. mo ń tọ́ra tí wọn wọn ló ń kọ́. kúnlẹ̀ ṣáàjọ torí ọlọ́run mo fi bẹ̀ ẹ́ sórí gbà pé gbogbo nǹkan tó ń go through yìí nítorí mi ni jọ torí ọlọ́run ṣáà má bínú mo dẹ̀ wá mú dé lójú pé no matter time tó bá spend ń bí báyìí eh, mi ò ní yẹ́bà gbàgbé ẹ̀ and èmi kò mí ní jẹ́ kí ẹsẹ̀ mi kó jìnnà sí bí báyìí máa make sure pé mò ń wá bí dáadáa máa make sure pé mò ń tiẹ̀ yẹ kó mọ àlá pé ilé kọ́ ló wà. tómìlọ́lá ò ṣe mo dúpẹ́ nígbà míì tábà torí ṣíṣe pò a máa torí epo jẹṣu ó mọ ìyẹn kó tó ń ṣe fún mi kó wàá dùn mí pé ọ̀nà tó gbà wáyé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò regret pé mo wà ń bí yeah you know i love you kò sí nǹkan tí mi ò lè ṣe fún ẹ o má kẹ́ oh, Thank you very much. ṣó mọ̀ pé ò fura sọ́ra rẹ̀. bíi ti báwo. ó dẹ̀ máa ń dùn mí ti bá rẹ̀ tó kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó ń finá sórí òrùlé sùn. kò yé mi. ó dáa ṣé ìwọ mọ̀ pé ojoojúmọ́ ni ẹ̀wà tó mi máa lọ gbóúnjẹ fún kúnlé ní prison. <laughs> ẹ̀wà tó mi bíi ti báwo mo máa ń filẹ̀ sílé láàárọ̀ ni tí bá tún dé nírọ̀lẹ́ máa tún bá nù lé ni. Ah, máa ga rẹ̀ kódà ó máa gbóúnjẹ lọ fún kúnlé tó bá ń lọ. gbóúnjẹ lọ fún kúnlé. ó ah, mọ̀ ó dáa náà nǹkan tó dá mi lójú ni pé tí ọ̀rọ̀ bá kan òkè tó kanlẹ̀ ó níbi kan tàtún máa ń gbèsè anyway ìyẹn kọ́ ni mo ti ẹ̀ pè é fún tẹ́lẹ̀ ó níbi kan tó máa bá mi dé. ibo ni ẹ. jẹ́ ká máa lọ. o. Lára tọ́jú ṣọ́ọ̀bù fún mi o mo ṣe ń padà bọ̀. ló wà fún fruit náà ni àwọn apple tó ń lé kí bọ́ wọn rà wá. apple. no that's okay that's okay. ṣé fruit nìkan ló fẹ́ jẹ ni. rárá ó ní apple ní kí sábà ń gẹ. <laughs> for the first time ni mo wá gbọ́ pé ẹlẹ́wọ̀n máa request fún balance diet tv. anyway ó rí bí ṣe sí ni. Uh, ṣé local làwọn eléyìí ni àbí international ṣe àwọn náà lè jẹ. ah ẹ lè ní kan bẹ́ẹ̀. <laughs> ó ti ẹ ti làákè mẹ́yọ̀ kan bẹ́ẹ̀ irọ́ ni mo ń ṣeré ni ah, ó ti ṣe ọmọlúwàbí kọjá gbogbo orun kan báyẹn irú ẹ̀rọ lè tún máa gbé nǹkan wá tó sọ pa tó fẹ́ mú bẹ́ẹ̀ eh. ní táwa gan fi lè ra carton ẹ̀ ó ti gbélé àlọ́wọ́ lọ́wọ́ kí ló tún kù. there's no problem ah, ṣé o mọ̀ pé mi ní tẹ́ ọ tí bá ti rántí ẹ̀ in fact bá wà níbi bàtẹ tó ń bọ aṣọ lè báyìí mo máa rántí bẹ́ẹ̀ pé eh, boyfriend yẹn tó wà níbẹ̀ bí kí wọ́n fi kún ọjọ́ rẹ̀ ni kó tún <laughs> wà lọ́dọ̀ wa sí. no rárá kò ń ṣe pé mo mí nìyẹn báyẹn o ẹni tí mo tọ́ra sọ ni pé mo ti like <laughs> relationship tó wà láàrin wa establish yẹn o <laughs> máa fi dé láìpẹ́ síbọ̀. bẹ̀rẹ̀ ṣe dáadáa ni palẹ̀kùn mi dé palẹ̀kùn mi dé. ẹ ah, ah. Eh, kí ló wáá ṣe <laughs> ìwọ òǹbẹ̀lá rẹ èmi ò ní irú tiẹ̀ rí wà ń gbòòrò gan wọn ò ní pẹ́sì fún fúrùtù débi kó wọ́n tó wà lọ́wọ́ ìjọba ẹ̀ tó wá sọ pé tó ń <laughs> o ti bá a sọ pé mo sọ lójú àfẹsọ́nà ẹ̀mọ́ ní pé ikọ̀ mẹ́fùn bí wọ́n lè ṣe mí. Ah, ní ọlọ́run kúrò bọ́tí mo àbúrò bá bọ́ tàtàn àti yìí tẹ́ promise ẹ̀ẹ́dì ẹ̀rí lè wà gan àfún yín nọ́mbà ẹ̀ sọ nù ni. Ah, kò rí bẹ́ẹ̀ amátúrà. ọba wa kú ẹ bọ̀tí irú ilé ò lè máa wá mọ́ jẹ fúrúùtù ẹ jẹ fúrúùtù ẹ ọkẹ ọkùtà jẹ ọjà rẹ. òun bí sọ pé kí n bọ́ ta ah. ọkàn sọ bẹ́ẹ̀ ọkàn jókòó wọ́n gẹ́ mẹ́sàgì for fifteen minutes ní ẹ sorry, mo ní kí n sọ fún mi kí n wà lẹ́nu ọ̀nà mi báyìí ni. ọlọ́run sì ni báwo wà mo try mo try. Eh, mo ní kí n tún wá rìn létí mi ṣé wọn kí mo sọ fún ẹ pé mò ń travel. yà yà yà mo sọ. àwọn àpòtẹ́ mi bẹ̀rẹ̀ àwa náà ni. ah ìyá ọ̀dà o. Eh, eh. so nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ ni pé tó bá need anything at all kò bí ọ̀gá mo ti sẹ́tù wọn. o tún fún wọn lọ́wọ́ ni. nítorí tiẹ̀ náà ni ohun kéèmì ní sí lára àwọn hmm. àwọn nǹkan kéékèèké báyìí tó bá ti ní ìdẹ tí wọn bá ti sọ fún wọn á bá ẹwà èèyàn tó máa bẹ gẹ̀ẹ́tẹ̀. Hmm, ó ti ń pọ̀ jù o. Ah. kò pọ̀ jù kúnlẹ̀ kò pọ̀ jù ṣe bí ìgbà mélòó tó máa fi kúrò níbí báyìí náà ni. ṣùwárí ìgbà díẹ̀ tó sọ yẹn ohun gbọ̀ngàn ní pọ́lẹ́mì. ó ti gbàgbé ni at least ogun àǹfẹ́rawa àǹfẹ́rawa tó wà ń bẹ̀ kókó ikú ń bẹ̀ ṣé tí bá tó wá jáde tó ń sìn ṣé kò ń ṣogun ẹ̀rọ tó máa bẹ̀sẹ̀ ní rọ́ǹsìn. Ah, kúnlẹ̀ kúnlẹ̀ wo má bọ̀dá rẹ rárá lórí yẹn ṣọ́rọ̀ mọ́ mi ló tún rò wo bí mú mi bá fẹ́ bọ́kọ̀ tí tèmi lọ́ọ̀ṣì máa ṣe wọ́n ní choice ṣó tẹ̀ tí wàá gbọ́ tuntun wọ́n fẹ́ o wọ́n ò fẹ́ o èmi fúnra mi mo ní plans. báwo ìwọ ṣe kọ́kọ́ jáde lọ kí tó wá sọ plans mi fún ẹ so yín ò tí ẹ ṣe problem gbé yẹn kúrò lọ́kàn ẹ ṣọgbọ́. tó bá sọ bẹ́ẹ̀. kò sí wàhálà. o ti gbọ́ o ṣe. so anything tó bá ṣàtìmọ́ pé o need kò bèrè lọ́wọ́. ń lọ lọ́wọ́ ń lọ yìí o jọ má pẹ́ o má pẹ́ o. mi ò lè pẹ́ to. É, tashi. jẹ́ kí n rí yín lọ́fíìsì mi. ẹ máa bọ̀. ẹ ṣe bí dókítà. báwo lẹ ṣe ṣe. ṣé kí ni. poison ọmọkùnrin yẹn jẹ. poison. how manage. dókítà president kílẹ̀ sọ yìí ẹjọ́ ṣé ẹ̀dẹ̀ diagnose ẹ̀ dáadáa ẹ rí i pé poison ló jẹ. kílẹ̀ sọ yìí mo sọ pé èèyàn jẹ poison tí ò bá jẹ poison ṣé màá sọ wípé poison ló jẹ ni. torí ó rò mí náà lójú mo ṣe ní kẹ́ máa bọ̀ lọ́fíìsì. dókítà ẹ̀ máa ṣe ọlọ́run ní kẹ́ máa lo discretion yín tẹ̀ máa sọ láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kí làbá ti máa pè é ah, poison jẹ dáa ẹ̀dùn kí làbá sọ náà ìròyìn ayọ̀ oníbẹ̀ lẹ́nu kúkù tẹ́ ìbò kú mọ́ lọ ṣé ó sọ pé oúnjẹ tó ń sè ló dùn ni àbí ó sọ pé ẹ̀mí àwọn èèbó ni ègún èmi dẹ́ pé èmi ni mo wà ní ìjáde gbogbo àwọn emails pátápátá oúnjẹ tíjọba gan fún wọn gan mo mọ̀ ń pẹ̀ dẹ́nìkan ara lé wọn kan bá wá kí wọn ọ̀dọ̀ wa ni wọ́n bà kọjá kí ni mo fẹ́ sọ kí ni mo fẹ́ wí ibi iṣẹ́ wa dẹ̀ lélẹ̀ àfẹ́ràn ara wa especially àwọn ọ̀gá tó wà wájú owó àwa yìí bí ká mọ̀ dèpò tí wọ́n wà ní mọ́ sí wọn bí fún kó gbogbo mọ̀lẹ́bí wọn sí ìdíṣẹ́ yìí náà ní í ṣe wọ́n tí wọ́n bẹ gbọ́ kò sí tí wọ́n ní sọ tán wọ́n rò polówó ẹ̀ wọlé ni wọ́n ti sọ pé mo ti da dùbúlẹ̀ rè táwọn owó mi tí mò ń bú sí bíi pọ́ísìn kọ̀ọ̀kan tí mò ń bú sí lẹ́nu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí wọ́n ti máa sọ́nù. ẹ ṣe é mọ̀ pé ẹ yọ mí gan ni o nǹkan náà ga wa tẹ́pọ̀ ti ṣiṣẹ́ for thirty years kò dúró gbẹ̀tọ́ irú nǹkan báyìí náà lọ ṣẹlẹ̀ ẹ dàpọ̀ sí pọ́ísìn yẹn sínú ẹ̀jẹ̀ lẹ́tìrín ni àbínú omi. ìṣẹ́fẹ́ gbọ́ poison ló jẹ nǹkan tó kọ̀ yọ ni pé wọ́n tètè gbé débi báyìí tó bá yẹ pé wọ́n tètè gbé débi ni ah, níta sọ ìkọlà wọn máa sọ ṣé kò sáré kú kò ní kú ó ti yìn báyìí. ẹ wá ṣe fífọ̀ kan fún mi. ẹjọ ẹjọ nítorí Ọlọ́run Ọlọ́run bá mi bẹ̀ yín ọ̀rẹ́ ẹ má jẹ́ kẹtí kẹta gbọ́ ẹ jẹ́ kó wà láàrin mi àti yín nìkan kẹta kù káfí ṣe mọlẹ. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ náà iṣẹ́ ṣì kẹ́kọ̀ọ́ ẹ láti lọ bá ọmọkùnrin yẹn kẹjọ dì lọ́dọ̀ tèmi ẹ ti save. Ah, bọ̀ dókítà ṣé ẹ ti sọ fún mi. ṣé àní sọ fáláìsàn irú nǹkan tó ṣe ni. èmi wò pé ò nẹ́sẹ̀sì. Ah, báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí aláti sọ fún so next time tó bá máa jẹun ó láti máa wà careful àbí tó bá máa mú anything anything tó bá máa jẹ sínú ẹ ó láti máa wà careful láti sìn lọ àbí ó lè rẹ̀ yìí kẹ́dẹ́ hospital mi kìkì má sọ nǹkan tó ń ṣe yín fún yín. ọmọ máa tẹ̀ di ọ̀rẹ́ wa bò tí ó tún yàtọ̀ síra wọn ṣé ẹ̀fọ́ bí níìsín ń kó lórí láìfọ̀ ẹ̀ mọ́ owó ìjọba ló wà àwa là ń kọ́ńtrol ayé ẹ̀ ọ̀sìn ìwò tẹ́ẹ̀bà sọ tẹ́ẹ̀bà sọ fún abẹ́fẹ́ fọ́ọ̀sì ẹ̀ tí wọ́n ń kọ́. ẹ ẹ mo ti ṣẹlẹ̀ ẹ lọ bá kẹba sọ kẹba di àwa máa sọ fún báyìí ṣe ń ṣe máa nìṣó ń tà mí bọ̀. pẹ̀lẹ́ máa ṣe ọtí wa ókè wọn ṣe déédéé pẹ̀lẹ́ ẹ sórí lẹ́ẹ̀kan doctor excuse me lọ sọ́fíìsì wọn ẹni tí wọ́n ṣàlàyé fún mi wọ́n ní pé poison ló jẹ́ ṣé nígbà tí wọ́n sọ fún mi mo sọ fún wọn wọ́n ní kò surprise mi pé Kúnlé jẹ poison lóòótọ́ ah pé a pé Kúnlé lè ní torí mi ò tí ì rí ibi ẹlẹ́wọ̀n tí máa ń tú sí balaga ẹ̀ tèrè tí Kúnlé nìkan mo rí rí n ò mọ ọkùnrin tí máa fọwọ́ sí jẹun àbí tiẹ̀ mo rí rí o bó sì máa fọ̀tún jẹ lọ́mọ fòsì jẹ ọmọ request fún ọfẹ jẹ fresh fish ọfẹ jẹ nìkan bóyá arúgbó ẹja tó request fún ayẹyẹ odò bóyá gan máa lè ń pa mí ìdí àfi gan máa lè pa bóyá kò tí ì dìsọ́ọ̀bù tán mẹ́ẹ̀ ní abẹ́ tiẹ̀ o sì mọ̀ bó ṣe máa jẹun ọ máa fún orí ẹ̀ mú bíi mùsù ó máa ti bẹ́ẹ̀ pé nulẹ̀ lọ wà bẹ́ẹ̀ bó ń jẹ yòókù tí wọ́n ń sáfà àwọn yín méjì ẹgbẹ́ ìwọ́ máa yanra ọlọ́mọ àràdí máa ń rí ṣọ́ọ̀ṣì sínú àlè ilé ọlọ́run lọ yọjọ́ pé mo gbé wá sọ́sítà apọ̀ gami ní dáhùn ìkọlá máa wí o because ṣé wọn rí pé òfin ọ̀dọ́ wa ọ yàtọ̀ sí bí wọ́n ti máa ń gbé lọ́yìn lọ́kọ́tù wọn ò lọ́kọ́tù mọ́ wọn ò fi pẹ́ wọn ẹ̀ ni mo sì trọ́ọ̀sì àwọn ọ̀gá mi wọn bá fún ọ sí rárá wọn fọ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tébù mi náà wọ́n gbé wá wọ́n ní sáré ìdẹ̀yìn ní choice wọ́n fi kún fún ọ ni àbí ń gba ẹlẹ́wọ̀n tó bá jẹ poison wọ́n mọ̀ pé tí wọ́n bá release eléyìí tó bá bọ́ gbòòrò yóò máa jẹ tó ọmọ ni ó lè lọ jẹ transformer wọn ò fẹ́ filẹ̀ bófin iṣẹ́ wa ṣe rí nìyẹn so ó bẹ́tà kó jẹ́ kó wà nú ẹ̀ kó má sọ fẹ́ da ọlọ́nkà ó ti gbọ́ ọdún mọ̀ sọ fún ẹ èmi náà bọ ìbò láti rí tí wọ́n bá ti bí tàbí wá ti kú mi báyìí sí ní wá ti ń lọ àti fẹ́ dé ọ̀dọ̀ àwọn Yorùbá máa ń pè nìkan wọn fi kọ́ni lọ pé typhoid fever typhoid fever typhoid fever. typhoid fever typhoid fever. typhoid olùgbọ́ kò jó six nínú mẹ́mórì ẹ̀ ó ti yọ ọmọ gbàgbé wọn máa pè yẹn náà ní í ṣe pẹ̀lú bí kò kéde nǹkan kan. Dada. Come in. ẹ kú ijọ́ mẹ́ta. kí ló dé. èmi ni. ta ni ẹ ta ni ẹ ìwọ ọmọbìnrin ẹ ìwọ ọmọ kékeré tí mò ń fojú wẹ bí ẹgbẹ́ ọmọ mi bí ẹgbẹ́ àbúrò mi ẹ ó dẹ̀ dé lójijì iṣẹ́ tí mo ṣe ṣe for the past twenty something years O de fẹ́ bàjẹ́ tó kí ló mú iná. ọ̀rọ̀ yìí ò yé mi. ọ̀rọ̀ mi ò yé. bẹ́ẹ̀ni sọ. wọ́n á bí ibi ò ṣe ibi tó ti lè máa pretend. gbọ́ ṣé ọgbọ́n tó ń dá nìyẹn kó lè pa ọmọ ọlọ́mọ dànù ló fi sọ pé wọ́n ní ìyàwó rẹ̀ wọ́n girlfriend ẹ̀ wọ́n làbẹ́sọ́nà rẹ̀ lọ sọ oríṣiríṣi èdè fún mi bẹ́ẹ̀ ló ń gbóúnjẹ wá fún un ó dẹ̀ make sure kó poison ọmọ yẹn orí kó pàdánù náà àbí. Eh, poison mi poison anybody. wàbí ṣó fẹ́ máa pretend fún mi. àbí torí pé mi ò pariwo fáwọn ẹ̀mí ìjẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ló gbóúnjẹ wá. àpò mo jẹ́wọ́ fún àwọn ọ̀gá mi ni mo jẹ́wọ́ fún superior officer mi ni ṣé o rò pé bó ṣe wà ló ṣe máa wà ni wọ́n ti ní mú ẹ di wọ́n ti mú ẹ di ẹ tó pa wọ́n gan bá wá ṣe ẹ̀wọ̀n ẹ̀ parí bíbáyìí. bó lọ́fíìsì mi ẹ ẹ má bí méjọ ẹ mí pé kúnlé ti kú. ẹni bá fún pọ́ìsì máa ń wà láàyè ni kò kú. ìjọ wa kọ̀ fáwọn náà. owó lẹ́rìí ọkàn ni àwa fi gẹ̀gẹ̀gẹ̀ ọ̀rẹ́ ti rún rí o gbé báàgì mọ́wọ́ àyè àtúkù ẹ̀ tó mú fóònù lọ́wọ́ òun akẹ́rin mọ́lẹ̀ ẹ̀ káàsán ẹ̀mí ní sà ta ni ẹ́ tí ẹ̀ tó jẹ́ bá prógámù ẹ̀ sẹ́nu ẹ̀ sọ yẹ kó lè jáde ni bọ́sítà ní ọ́fíìsì mi. kúnlé ti kú. táwọn ọmọ bẹ̀rẹ̀ bọ́ọ̀bù náà ló gbénu báàgì. Boko Haram ọmọ. Bàbá kí lè ti kú? Kí ni? Mo pé o. Kí ni? Wọ́n lọ Amẹ́ríkà rí. Ẹni bá pọ́sì máa ń travel out ni. Amẹ́ríkà ló lọ. Kúnlé ti kú, Kúnlé ti kú. Bá bọ́ọ̀bù gan ló tún gbé dání wá bẹ́yìn mi gan ló kú dọ̀fẹ́ yanjú. Ó di pẹ́pẹ́. Ó ah, ah. kí n gbàgbé tí mò ń ṣe lọ. yes. so tí mo bá yín fọ̀ lọ́dọ̀ wo ni tí mo gbé sórí bí lẹ́pẹ́ wọn jẹ. òun náà ni èso tó bá mi fọ̀ òun ló ní pé mo fi pa kúlé o. Ah, pọ́ìsì bẹ́ẹ̀nbẹ́ ń tòótọ́ mo ní pọ́ìsì bẹ́ẹ̀ ah, èmi kọ́ o ṣe rí ọjọ́ tí ọjọ́ tí mo bá yín fọ̀ tí mo gbé sórí bẹ́ẹ̀ o. sọ fún yín o kódà ẹ̀yin sọ nǹkan ẹ̀yin ah ẹ mọ̀ sọ pé mo sọ fún yín ẹ dákun o. Ah, ó bíbí ló pa kúnlẹ̀. mo ti gbọ́. sí ah, mi ti fọwọ́ ẹ sí mi ti fẹ́ bára mi bára mi bá ẹ máa balẹ̀ wọ ọmọbìnrin yìí a fáwọn èèyàn lówó ọjà kan gbọ́jà wọn gbọ́jà wa ò dẹ̀ sọ̀rọ̀ sí rárá. ṣàṣẹ ṣe business pẹ̀lú wọn ni wọ́n máa kó wà náà. mo gbọ́ mm-hmm. mo gbọ́ ẹ. Ah, ọkọ mi. mọ́mì mọ́mì ah, ìkà ni mọ́mì báwo lẹ́yìn máa ṣe àdúrú nǹkan báyẹn kí ni òbá àwùjọ ìkúnlẹ̀ bá ṣe fún yín mo sún kiri. bọ́ ṣé o realize pé mọ́mì ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ẹ má dá sí o ṣe ti gbọ́ ẹ má dá sí rárá rárá ni. mi sùúrù mi understand nǹkan tó ń sọ what are you talking about. ẹ ẹ understand nǹkan tí mo sọ mọ́mí ṣe fẹ́ máa pretend fún mi pé ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ wẹ̀ má lè pretend o torí gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ní Jẹ́mílà ti sọ fún mi gbogbo bẹ ṣe poison fruit tí mo gbé lọ fún Kúnlé ní ní prison òun ní Jẹ́mílà sọ fún mi torí pé ó rí yín nígbà tẹ́ ń poison fruit yẹn so kí ni ìfẹ́ fẹ́ máa pretend anyway mo kàn fẹ́ kẹ́ wá mọ̀ ní pé kò ṣe kúnlẹ̀ nìkan lẹ pa o torí àpò gan tẹ pa. ọ̀rẹ́ mi ṣé pé o mọ̀ tí mo kọ́ tó sọ yẹn. bàbá àwọn olóṣèwà careless tó yẹn. òye mi òye Jẹ́mílà. mọ. jọ nítorí Ọlọ́run kí ló sọ fún ẹwà tó mi pé orí. yìí ah, sọ nǹkan kan fún wọn ìsàn kankan fún wọn ó jẹ́ màá sọ̀rọ̀ ó sì kí tó bẹ̀rẹ̀ sí fún ẹ nígbàjú. ẹ dákun ìsàn kan ẹ dákun ń sọ̀rọ̀ ọjọ́ tí gbogbo tí mo sọ mo ní mo rí yín gbà tí ẹ ṣe lọ síbi tí wọ́n gbé kinní tán fẹ́ lọ gbé fún wọn sí ẹ sì bu kankan sínú rẹ̀ gbogbo tí mo sọ fún wọn nìyẹn. ọmọ àlè ni ẹ. mi ò sọ dùgbà ń lọ. olórí ibùdó ẹ nìyẹn kò ń ṣẹ́jú ẹ̀ wọ́n ní tó máa ti mọ́mọ́ ọ̀dọ̀ wá tó máa ti fún wọn ní chance kékeré kí wọ́n rìn síbi tó wù wọ́n kò síbi tí wọ́n ní máa fi ẹnu wọn ìmáfin máa tú wo àtòkò wa balẹ̀ jẹ́ yìí ṣé o fẹ́ dàrí mi àtọmọ mi rú ni o wá lórí kíní kò wá sọ fọmọ mi lẹ́nu ti tiẹ̀ kí ló kù ẹ̀ bẹ́ẹ̀ kí ló kù ẹnu kí ló kù ẹnu ọ̀rọ̀ àtọmọ mi nínú ilé tí mo fi owó ọ̀la mi kọ́ o fẹ́ máa gùn mí gàlégàlé o fẹ́ máa wí fún eku wí fẹ́ yẹ nínú ilé mi wo tí o bá ṣọ́ ara ẹ̀ máa ń rọ padà síbi tó ti wá ìwọ. ọmọ mi níbo mo ti bọ́ mo ti bọ́ mo ń bọ̀ mo ń bọ̀ mo dárò kó ṣí kúrò lọ fún ìdáná ọmọ mi ọmọ mi. máa wọ wípé bí wọ́n ṣe sign wo document pẹ̀lú ẹ̀kọ́ máa lọlé èmi mo sọ pé wọ́n gbọ́dọ̀ make sure pé orí mi kọ́ ló dé pò lọ. sórí ilé ayé tí a wà bí a bá ṣe ń lo ilé ayé lọ a máa kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ ló fà á tí ìwé mímọ́ kan fi tọ́ka sí wípé ó ní ká máa gbàdúrà and then ó ní ká máa ṣọ́ra tó bá ṣe pé àdúrà nìkan ló important kò ní sọ pé ká máa ṣọ́ra are you with me ká máa gbàdúrà ká sì máa ṣọ́ra bó ṣe wà lọ́tà tó pọ̀ gan-an and for this reason you have to be very very extra careful torí kọ́lọ̀ ń ṣọ́ wa lẹ́rẹ̀ lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni táwọn ò ṣọ́ yorùbá mi ò tí ì yẹ because tí o bá ń ṣe pé ọlọ́run ṣàánú ẹ̀ hmm, ṣíbí lówó ló lo gbogbo ẹ̀ẹ́. Eh, ọjọ́ tí wọ́n dá fún ẹ lòdò tán ẹ ń bá kú tí ẹ gbé mo bẹ̀ ẹ́ ìwọ sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ojú tí o fi máa ń wo ọgbà ẹ̀wọ̀n ó yàtọ̀ sórí ọgbà ẹ̀wọ̀n tó ń wò yìí ilé ayé kan ní lọ́tọ̀ ọgbà ẹ̀wọ̀n tó ń wò yìí correctional facility lọ́gbà ẹ̀wọ̀n jẹ́ wàá tún kọ́ ẹ̀kọ́ ìgbé ayé tí o gbé ń bì yìí tó bá tún padà sí gbòòrò náà tí ọmọ ẹ ti wọ̀ ṣe ó gbọ́. ẹ ṣe ìgbọ̀n àwọn ọgbọ́n ó ti máa yé wọn ṣe rí lédi tá à ń sọ tó fẹ́ pa wọ́n yẹn ó tẹ̀tí lásìdẹ̀ǹt bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hospital ló wà. ó sọ fún mi. wá gbọ̀ngbọ̀n tó ń bá sọ̀rọ̀ sí sísìn sórí mo rè á ṣe ẹ pẹ̀lú pé wọ́n sọ pé ọmọbìnrin yẹn lásìdẹ̀ǹt ó fi hàn pé ò lọ́rọ̀ gbọ́ ah èèyàn tó poison yẹn tó rò pé o ti kú wọn lọ lásìdẹ́ǹtì mi ò ní máa gbàdá fún ọ pé kó yá kú bẹ́ẹ̀ ni ṣé òun máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ hápẹ̀wọ̀ ti kú ipò oníwọ̀ bá wà àbò tí lẹ́nìkan tó lọ́run tọ́bọ̀ ìjọ wá sàlàyé pé bẹ́ẹ̀ ṣe rí ni. wo let me tell you the bitter truth ṣé ọlọ́run tó ń wọ yẹn síbi làwọn olókè yìí bá a tiẹ̀ dé bẹ́ẹ̀ rí orí kí n lọ express bẹ́ẹ̀ mm, mm. orí kí n lọ gbé Idris kankan síbẹ̀ má fọkàn sí má fi ọkàn sí ayé ìlànà o ayé tó dẹ̀ ń wò yìí kò ní part two need to be very careful torí nu reaction sì gangan mo rí i pé o ti fẹ́ lọ́rùn gbọ́ oh. ẹ fẹ́ pọ́ ààrẹ wa ń ṣe ta ní gbàdúrà kíkú ó mu lọ wo ìwà àbúrò ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ dáadáa kó o pé sí àkíyèsí ibi tó bá ti mọ̀ pé ń gbọ́rọ̀ ṣe hàn pé family kan náà nìyí blood kan náà ló ń ràn nù vein yìí àwọn àdílé mi wá dé pé tó bá bá wọn sùn láàárọ̀ kò ń wọrí wọn àfi tó bá jí wọn lóru study your family very well okay kó àmọ́ táyà tó mọ̀ bẹ́ẹ̀ mú ẹ sọ̀rọ̀ kó lè máa gbọ́. ẹ adúpẹ́ sá ẹ ṣe gan-an olúwa pẹ̀lú ẹ̀yin náà. Ah, wọ́n ò ní ti gbogbo nǹkan ṣe sórí tó ṣe kókó sẹ́mi èmi ti bẹ́ẹ̀ sọ and anyway mi lè blame ẹ torí kó má ṣe pé bí bọ́dì ẹ̀ gan ṣe rí statue ẹ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni brain ẹ̀ ṣe rí ó lè jẹ́ pé bí statue àbúrò ẹ̀ ṣe rí ni brain ẹ̀ ṣe rí so ó lè jẹ́ pé wọ́n kàn sáré overtake látọ̀run wálé ayé ni òun ló yẹ kó jẹ̀gbọ́n so wọ́n ní kó máa make sure pé o take control ẹ̀gbọ́n ok torí pé bó ṣe ń sọ̀rọ̀ yìí ó tuntun lójú mi àbí pé plug yẹn mọ́ transformer mójútó ó délé ayé ṣáájú ẹ ni ó jẹ́wọ́ nípò ẹ̀gbọ́n ok thank you. mo dúpẹ́ sá ẹ ṣé mo dúpẹ́ gan fún gbogbo àtìlẹ́yìn fún mi fún gbogbo àti mo fi wà ń bí ẹ ṣé mo dúpẹ́ lágbára ọlọ́run ilé àti ọ̀nà yẹn kò ní dàrú nǹkan tó dáa. ẹ ẹ lọ ẹ lọ mi ì rí lè ní ìdí gbogbo tó ń sọ yẹn n táàbù rẹ̀ bá sọ máa tẹ̀lé ok bye bye. ẹ ṣe gan sa all right thank you okay my dear. dókítà báwo wà ní báyìí. madam kò sí nǹkan tá a lè ṣe ju nǹkan tá a ti ń ṣe látijọ́ yìí internal bleeding la pè. ó mi àmọ́ fi ọlọ́run bá bẹ̀ gbogbo ohun tẹ bá fi lè gbìyànjú ẹ bá mi gbìyànjú. madam ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run àfún wa ṣe ẹ̀yin ṣáà máa gbàdúrà ṣe ti gbọ́. ojú kan ẹ̀ pa ojú kan ẹ̀ rè ni. ẹ má wọrí ṣe ti gbọ́ ọlọ́run àfún wa ṣe. ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ aṣáájú ṣàánú mi ṣàánú mi jọ gbogbo mi tí mo bá gbàṣẹ dáríjì mi ìgbà ẹ̀mọ́ ni ìjọba ṣàtúnṣe ṣàánú mi jọ torí ọlọ́run. ó yà yín lẹ́nu pé rí mi. kúnlé. ẹ̀yin gbìyànjú iṣẹ́ ọwọ́ yín ni ṣùgbọ́n ọlọ́run ò gbà fún yín. Ah! èmi ò kú o àlàáfíà ni mo wà. olúwa o ó ní mo dáyọ̀ mo dáyọ̀ mo dáyọ̀ mímí kí ló lè ṣe ń sunkún ẹ ẹ ní láti sunkún o ṣé bí kò dédé kó ṣẹlẹ̀ òun náà ló ń ṣẹlẹ̀ yìí. ọkọ mi mi ò fẹ́ bẹ́ẹ̀ tèmi yé mi gbogbo nǹkan tí mo ṣe pátápátá ló nídìí ìdí tí wàá ti kúnlé òfin lè fẹ́ra yìí èmi ló yé ó dáa ṣó o rí bàbá kúnlé ìyẹn Paul Matthew èmi àti ẹ ti jọ fẹ́ra wa rí ọ̀rọ̀ owó kan wá dà wá pọ̀ owó yìí máa pọ̀ o àmọ́ kí n má bàa wá dá owó yìí padà fún Paul mo bá gbé gbèsè kan. ẹ pẹ̀lẹ́ màdá so ma àlàyé tí mò ń ṣe ni wípé Mr. Paul ni kí n gba owó yẹn wá lálẹ́ yìí tẹ́ bá fi owó yẹn fún wa ní cash owó wa òkè tó bá dẹ̀ jẹ́ ṣẹ́ẹ̀kì lẹ́ fi kọ́ mo láti gbà wá lálẹ́ torí ọ̀la ni deadline mọ̀. ṣé Mr. Paul wọ ẹ sinmi lálẹ́? bẹ́ẹ̀ ni màá. ó dáa. Hello, Sirat. Hello, Paul Matthew. Ó eh. rọrùn sí mi lálẹ́ pé kí wọ́n á gbowó lọ́wọ́ mi. Eh, yeah, yeah, èmi ni mo rán mọ́ wá. Eh, ṣé o mọ̀ pé ọ̀la ni deadline tí àwọn auditor yẹn máa wo owó tó wà lákàntì? So mo ní láti dá ten million naira yẹn padà. Ọ̀ṣà mọ̀ pé ten million ṣọmọ ìkéré owó. So kò da tètè dá owó yẹn padà. Ṣé bí mo sọ fún ẹ pé owó yẹn ò tí ì Mi ò jiyàn mi ò jiyàn pé mi ò yáwó lọ́wọ́ ẹ̀ náà yes mo yá ten million naira lọ́wọ́ ẹ̀ bọ́n mo jẹ́ kó yẹ pé mi ò tí ì ní owó yẹn lẹ́ni ọjà tí mo fi owó rà mi ò tí ì rí dípò dípò pé màá tà àbí màá lérè níbi tí màá ti wá rúru owó títí ẹ fún ẹ. ó dáa mo fẹ́ san owó náà fún ẹ tẹ́lẹ̀ ni àmọ́ mo wá ń sọ fún ẹ nísìnyí pé mi ò ní kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ gbogbo eré tó bá mọ̀ sàn kò máa sà gbogbo tó bá mọ̀ pátápátá kó o dé àmọ́ ibi tó bá ń lọ bàbá máa bá mi níwájú ni mi ì ní owó kankan kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá bàbá ẹ lè ṣe fún mi good night. Hello? ọ̀daràn. Ah, ẹ wá máa lọ sàn. ṣé ti yín di ni síbẹ̀ ni tó ràn yín wá ni mo bá sọ̀rọ̀ yìí mo ní kí wàá máa lọ. ṣé mi ti fi ten million ṣàdánwò báyìí mama jẹ n ló dáràn ọmọ burúkú yìí àbí kí ni gbogbo eléyìí ń sìn. ok ok ok. good night. bá fún àtà balẹ̀balẹ̀ ní kirikiji gbagbó bọ́ọ̀kùn bá kun àwọn kọ̀ǹkọ̀ sọ wọn agbálẹ̀ bọ́ọ̀lù o mo pe ẹlẹ́dàá rẹ bó bá roko kó wá jẹ́ mi bó bá rodò kó súré tètè kó wá gbóhùn àmọ́ mo pè wá alákàn ọpọlọ rẹ ní kákan mọ́ àfi ṣe bùgbé bọ́ọ̀lù mo pè ọ́ lónìí ohun àwọn àjọ̀nù ní kọ́ máa gbọ́ ọ̀gbọ́dọ̀ gbọ́ téèyàn mọ́ àwọn àjọ̀nù ní kọ́ máa bá ṣe láti òní lọ máa dájẹ kó o sì máa dásọ̀ kó o dé kó o lọ fi ọpọlọ bọ́ọ̀lù ṣelégbé máa ṣeré nú ọpọlọ rẹ̀ bọ́ọ̀lù o agániganni tiẹ̀ látòní lọ ọ gbọ́dọ̀ bára ayé jẹun pọ̀ mọ́ ńṣe ni kó máa dá jẹun kó máa dárìn aṣọ di tiẹ̀ látòní lọ ó kété bá dáwọ́ tilẹ̀ ìkórìkórìlé. yá tó pẹ́ Paul ò jẹ́ kí n sinmi bí mo ṣe rí láàárọ̀ ni mò ń rí lọ́sàn-án ni mò ń rí lálẹ́ ìgbà tó yá ó fi wájú ṣọ́ọ̀bù mi ṣe bùgbé. lágbára mi o my money my money my money. ìgbà tí kò jẹ́ kí n sinmi ni mo tún gbọ́dọ̀ bàbá lọ. kò yé mi o bàbá wèrè yìí ò jẹ́ kí n gbádùn rárá tí n bá ṣí ṣọ́ọ̀pù mi láàárọ̀ báyìí òun ni màá rí tí n bá fẹ́ palẹ̀ mọ́ lálẹ́ náà ó máa dúró tó máa ranjú mọ́ mi báyìí ni ọ̀rọ̀ kan dẹ̀ ló máa ń tẹnu mọ́ bá ń gbówó mi o bá ń gbówó mi o bàbá ó dẹ̀ yé yín o pé tó bá ti ń pẹ́ jù tó wá síwájú ṣọ́ọ̀pù mi àwọn ará àdúgbò abẹ́rẹ́ sí ń fura sí o. Ah. ọ̀rọ̀ sí nílì tí ẹ ṣe bá wọn nígbà tí ìṣòro nìkan la kọ́ ìyàwó rẹ̀. àbí kí ló wá rò pa lè ṣe sí. ṣe rí ní ọgbọ́n ọmọdé tèmi tí mo dẹ̀ rò pé nǹkan tó dáa gan ni nǹkan tí mo fẹ́ sọ yìí jẹ́ ká mú kúrò nílẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ kò gbádùn kò jára ayé kò kúkú mọ̀ nǹkan tó ń ṣe ẹ jẹ́ àmú kúrò. pé kó máa rí sọ̀rọ̀ ọ̀rí ìlú náà kò kúkú wúlò fáráàlú kò wúlò fẹ́rù ọ̀nà tó fi wá ń ṣèdààmú kiri wọn ṣíṣe náà nù kó tó tó bí ọjọ́ bíi mélòó kan ní ìsìn yọ wọkọ̀ ọ̀run ìgbà mélòó wọ́n mú kó lẹ̀ èyí tí ẹ fẹ́ lè mú a sì fọ́ bá ń gbowó mi bá ń gbowó mi bí bó wà ní tí kì í sì ṣe ẹwà rẹ ni ọ ń fà mọ́ra. Ah, ah, èwo ni èso ń sọ bàbá ọlọ́mọ ẹ̀ka arógun wèrè eh? ah, wo ẹ jọ o ẹ tẹ bá mi ṣe ní pápápá ni o mi ìfẹ́ rí wájú ṣọ́ọ̀bù mi mọ́ o ẹ ṣé mo dúpẹ́ o mi ò dẹ̀ lérò nílé ayé mi pé mo fẹ́ fẹ́ Paul àmọ́ kò pẹ́ síra wọn bí mo ṣe rí i pé mo lóyún nìyẹn oyún yìí ni mo fi bí ẹ ọkàn mi ni pé kí n ṣe oyún yìí àmọ́ o kò máa ń ṣe pé oyún yìí ń wù mí nígbà tí mo lóyún tán mo bá gba ọ̀dọ̀ dókítà lọ dókítà bá jẹ́ kó yé mi pé tí mo bá ṣe oyún yìí ilé ọmọ mi máa bàjẹ́ ìdí nìyẹn tí mi ò fi ṣẹ́yún tí mo fi fi oyún yìí tí mo fi bí ẹ.